adúgbò fún ọlọ́run bá tó bá lékún kí àti àlékún lè fún àlébí sọ̀rọ̀ lọ́wọ́ àlèyé sọ́lá ìkẹ́ ọlọ́run àti ọlọ́run àti orí àjẹjẹ kalẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀ akéwà wa kò gbé wọn àtẹ̀mí kọ́lá gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀kọ́ àgbà fún ní orí ètò owó òkú wa nígbà wà lóṣù rẹ̀ kọ́kẹ́ mọ̀ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú àlàyé tá à ń ti fúnra nípa àwọn sábàbí tí ṣẹlẹ̀ alákalẹ̀ bí tá à ń bá ń ti ń ṣe àrísìkí ọ̀nà sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wa àádẹ́ni tó ní lẹ́yìn bàtà ní níta ni yóò tún máa pọ̀ sí i. nínú àwọn sábàbí òun náà ni at-tafarruq li ibadati Allahi azza wa jalla kéèyàn máa sin ọlọ́run ọba wa tọkàntọkàn ká máa sin ọlọ́run tọkàntọkàn nínú ìjẹ́ sábàbí ẹlẹ́kẹfà sísin ọlọ́run ọba tọkàntọkàn òun náà ni kó jẹ́ pé ńgbà tó ń sẹ́sìn kò ní í jẹ́ pé ara rẹ̀ lásán ló fi ń sẹ́sìn láì jẹ́ pọ́kàn rẹ̀ ọ wà ń bẹ̀ ẹlòmíì ṣe sọláàtì ní ìṣe ọkàn rẹ̀ síbẹ̀ ara lásán ló fi ń ṣe sọláàtì bí ẹni ń gbára gbóná lásán ni ẹnì pé téèyàn bá ń gbára gbóná ti ń ṣe exercise àníyàn kí ló bùkátà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sọ láti tẹ́lẹ̀ omi ìṣe ọkọ̀ nípa àwọn àdúró àwọn tẹ̀ àwọn forí kalẹ̀ bí lè má ń ba forí kalẹ̀ lẹ́ẹ̀mẹrin rákà kan ọba làámu bó bá ti forí kalẹ̀ lẹ́ẹ̀kan gan ó ṣe déédéé nítorí pọ́kàn rẹ̀ kúkú sí ń bẹ̀ wọ́n máa ń ṣe subhanallah gan wọn náà tún máa ṣe subhanallah wọ́n ṣe subhanallah pé àṣìṣe ti wọnú sọ́lá tí wọ́n tún máa ṣe subhanallah tó pọ̀ sáṣìṣe ń bẹ̀ nítorí pé kíni kọ̀mọ́ntì ń lọ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀rọ̀ burú jáde ebi pé tá a bá parí sọ́lá tẹ́ wá sọ pé káwọn èèyàn farabalẹ̀ lẹ́yìn sọ́lá ẹ̀ ń fẹ́ kí wọ́n máa bọ́ síbì kan lọ́kọ̀ọ̀kan wọn torí pé ẹlẹ́bùn kan tẹ́ fẹ́ ha fún wọn ẹ wọ́n afẹ́fẹ́ nìkan mọ ẹ̀bùn tẹ́ fẹ́ lòmù tẹ́ bẹ̀rẹ̀ lórí ìmá sọ̀láṣí mọ́kìrì la parí o ǹjẹ́ lè rán wa létí súrà tẹ́kí lẹ́yìn fatiha níraka alákọ̀ọ́kọ́ súrà tẹ́kí lẹ́yìn fatiha níraka ẹlẹ́ẹ̀kejì táwa láǹfààní àti bọ̀ lẹ́yìn ni tẹ́ lè rán wa létí rẹ̀ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ lè má mọ́ fìdí rẹ̀ ni. ẹ bá a ti kéye a ti kéye ẹ ti já àní ẹran wa létí ẹgbẹ̀dùn ìmáàmù gbàgbọ́ ẹni tó kéwù gangan fúnra ara rẹ̀ gbàgbọ́ ó lè ní bẹ́ẹ̀ mọ̀tá àlámúlẹ́tìrán ní àjọ àlámútara sẹ́fà mọ̀tá sè kán bẹ́ẹ̀ mọ̀ ké kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ajá tó jàmọ̀ nǹkan ẹ̀rí tó gbogbo jàmọ̀ ẹ̀nu fìdí rẹ̀ ni tọ́rọ́ kàn sí díẹ̀ ọkàn sí díẹ̀ sí yún ní irú sọ láti tẹ̀sẹ̀ ti tẹ̀sẹ̀ wà lìjáná náà ètò àlámà tó gbà tẹ́ǹbà sọ láti lọ ibòmí lòún wò tó ti nárùn síbòmí tó gbójú bòmí tó gbẹni tó ń wọlé tí ń jáde àbókè ìtara ni tẹ́kọ̀ tó máa bójú lé wọn lọ tó máa bójú lé wọn lọ tó kéé ibi tó fẹ́ dúró nù gbogbo wọn padà rí ọba bàtàlámù subhanallah sísọ láti tọ́lọ̀ tó pa wá látẹ̀ náà ẹ̀gbọ́n náà àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam níbi títí sọ pé ud'u Allaha wa antum muqinuna bil ijaba fa inna Allaha la yaqbalu du'aan min qalbin ghafilin lahin. ẹ máa pe ọlọ́run lẹ́ni tó ní àmàdájú kọ́lọ́run ọbọ̀ jẹ́yìn ẹ wá mà pé ọlọ́run ọba kì í gba àdúrà kan tó bá ti ọkàn afọ́nú fọ́ra jáde ọkàn afọ́nú fọ́ra lọ́kàn ẹni tó ṣe pé ẹnu lásán ló ń tọrọ ọkàn ọmọ tẹ̀lé ọkàn ọmọ nípa dáǹfà hàn tọrọ ọlọ́run ìgbàdúrà wọn torí rẹ̀ agbọ́dọ̀ máa sin lọ́n tọkàntọkàn jàmáà ẹlòmíì lọ sí hajj kò sí tọkàntọkàn torí ẹ̀yìn àti nsọ́kọ̀ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ó lè sọ márùn-ún gbogbo ló pé hmm, ẹ̀dájà lọ ẹlòmíì lè sọ mọ́kànlá dípò méje torí kọ̀kọ́ kà tẹ̀lé bẹ́ẹ̀ ni tọ́wà bẹ́ẹ̀ ni as-sa'yu bayna as-safa wal-marwa nígbà tó máa ń kẹ́kọ̀ọ́ bá mọ́wà ẹ̀rí kan wọ̀ ní kọ̀kọ́ tẹ̀lé sẹ́sìn náà nù àbẹ́rí sẹ́sìn náà nù àbẹ́rí ọwọ́ nínú hadith bóòlù àti mọ̀ مما سنون تقنى تقنى ما سنة عربك هو أنه حديث صحابي كان كنما قال ابن يسار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يقول ربكم تبارك وتعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ قلبك غنى وأملأ يديك رزقا يا ابن آدم لا تباعد مني لا تباعد مني فأملأ قلبك فقرا فقرا وأملأ يديك شغلا أخرجه الحاكم بسند صحيح النبي صلى الله عليه وسلم قل الله أبا إلدى وصو الله أبا إلدى أبا ونبكم أبا تبدا وني وما النبي آدم تفرغ لعبادة ما سميتك تقن ما سميتك تقن أملأ قلبك غنى torí tó o bá ti bẹ́ẹ̀ máa kún ọkàn rẹ pẹ̀lú ọ̀rọ̀ máa fọ̀rọ̀ kún ọkàn rẹ wà á múlá ẹ̀yẹ̀dẹ́ ìtẹ̀rẹ́dùkọ́ máa sì fi àrísìkì máa fi kún ọwọ́ rẹ máa mú kí àrísìkì kó kún ọwọ́ rẹ tó o bá ti sin ọlọ́run tọkàntọkàn ó láyọ̀ ọkàn àrísìkì ó ti sùn wá lọ́wọ́ rẹ yọ̀bùnà ẹ̀ẹ́dẹ̀ yọ̀ọ́mà nàbì ẹ̀ẹ́dẹ̀ lẹ́ẹ̀kẹ́bẹ̀rẹ̀ àdìmí àbòsí ẹ̀ máa sìn rárá ẹ̀yin àlọ́lọ́ ń sìn nísìn ìgbà òwúrọ̀ la wà ìgbà ọ̀sán gan ò tíì dé ọjọ́ alẹ́ nìkan láti tẹ̀sán ara ń bẹ̀ ọlọ́ni méjìlá sí mi ò fa amúlá akọlẹ́bàkẹ́ fọkọrọ kó mọ́ àjẹ́ pé màá fi àìláyọ̀ ọkàn sétí ẹ̀ màá fi àìláyọ̀ ọkàn sétí ẹ̀ wọ́n amúlá ayáde kẹsọ́gbọ́lá màá sì fa ìrojú sétọ́wọ́ rẹ̀ òṣìṣẹ́ ọmọ rẹ̀ lura wọn fún ọ ni torí ẹ̀ wọ́n fẹ́ ni tí sẹ́sìn ṣe ẹ̀yà rẹ̀ ìdí ẹ̀sìn tí ń ṣeun gan ni làṣírí arúgbìkì tiẹ̀ wà ìdí ẹ̀sẹ̀sìn làṣírí ìyà tí ń jẹ̀wọ́ wà tọ́ba wù ọ́ tẹ̀síwájú tọ́ba wù ọ́ wọn náà bẹ̀rẹ̀ sísin lọ. alimami abu abdullahi hakim olóògbé adéfì jáde ó sì jáde tó tógun rege torí ẹ̀jẹ̀ náà ẹja sinú tọkàntọkàn ẹja jẹ́ni tó ṣe pé àwọn afárá lásán sinú láì fọkàn síbẹ̀ torí pé nítorí wà nù ọkàn wá jà púpọ̀ ọjà púpọ̀ níbi gbogbo ẹ̀ tá n bá ń ṣe ọlọ́run ọba dá wa tara tọ̀kan ó sì ń fẹ́ ká sí òun tọ̀kan tara kọ́mọ ajẹ́ ife ara lásán náà máa fi sin náà ọkùnrin ní wá pẹ̀lú ẹ̀ tẹ́ ń bá ń tẹ́ ń fọkàn sin náà pẹ̀lú ara yín ẹ ti sánà àti láyọ̀ kan kárìbì kí ó sì pọ̀ lọ́wọ́ yín ọlọ́run ọba kò fi wá sí kòǹgẹ́ bẹ́ẹ̀. sábàbí mi tó ń jẹ́ sábàbí ẹlẹ́keje nínú àwọn sábàbí eléyìí tí ọlọ́run ọba máa fi mú kí kí kọ́rọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ yẹn òun náà ni al-mutaba'atu bayna al-hajj wal Ka máa ṣe hajj tẹ̀lé umra umra tẹ̀lé hajj ká máa ṣe wọ́n awọn ra si yìí ẹni tó ti lọ hajj ẹ̀tún lò mí umra lẹ́yìn ẹ̀ umra ẹ hajj hajj ẹ umra lẹ́yìn umra hajj umra ẹ ra lókun gbàtẹ́ bá wà láyé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ níṣẹ́ ti tiwọn wọn lówó wọn ti wọn jàǹfààní owó wọn ẹ gbọ́kọ̀ lọ ọmọra lọ́sọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ kan àwọn máa yín mú kò máa ń dán fowó ṣe ájì náà sáni ṣé máa tí mi ṣé máa gbó mi yóò tún lò mí yóò tún lò mí ọmọra ni ọmọra ni ṣé máa tí mi orí bẹ́ẹ̀ àti wọ́n mọ̀ kọ́lẹ̀ lónìí ti ń lọ lẹ́yìn ilé lọ ó ń gbọ́ ọmọ orí ti ń bẹ́ẹ̀ orí ń bẹ́ẹ̀ yọkàn rí pé tọ́ ọkọ̀ wọn sábà balẹ̀ sí kó wọn máa lọ kó wọn máa lọ ni ọlọ́mọ ti sínú àrídìkì fún ọlọ́mọ ti sínú àríwíkì fún yàn yàtọ̀ sí ìwà tó pé igbóògùn lọ máa ń lọ àlọ́tún lọ ní gbogbo ọjọ́ sátì gbogbo ọjọ́ sọ́ndé ó ti gba gbóògùn lọ wò láàjì rí ọlọ́mọláì ọ̀daràn. abdullahi bin masoud radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam tabi'u bayna al-hajj wal-umrah فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة أخرجه الترمذي والنسائي بسند حسن عبد الله بن مسعود ألم قرآن مسلم ولا ندعو محمد صلى الله عليه وسلم سويته إيه؟ تابعوا بين الحج والعمرة أما في حج لن عمرة عمرة لن حج ẹ máa ṣe wọ́n síra wọn ní tẹ̀lé ní tẹ̀lé nítorí pé tẹ̀ máa ṣe hajj àti umra tẹ̀léra wọn ní tẹ̀lé ní tẹ̀lé kí yanfiyani ní lọ́kọ́rọ́ torí ṣíṣe méjèèjì tẹ̀léra wọn ní tẹ̀lé ní tẹ̀lé ọlọ́run á máa fi lé oṣù jìnnà ọlọ́run á máa fi méjèèjì lé oṣù jìnnà wọ́dùnú á máa fi wọ́n pẹ̀tẹ̀ rẹ̀ kama yanfi al-kiru khabata al-hadidi wal-zahabi wal-fidda gẹ́gẹ́ bí ẹwìrì títí máa ń lé ìdọ̀tí kúrò lára arin kúrò lára wúrà kúrò lára fàdákà subhanallah eléyìí túmọ̀ sí pé mímọ ṣe hajj lẹ́yìn umra umra lẹ́yìn hajj hajj lẹ́yìn umra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo ìgbésí ayé èèyàn ọlọ́wọ́n máa fi lé oṣù jìnnà sí yóò sì fi máa pẹ́ ìsèyàn rẹ̀ anábìwá sọ pé wàlẹ́ ìfẹ́lẹ́ hajjatul mabrurati thawabun illa al-jannah gbogbo hajj tá a bá wá ṣe dà ní ìbámu pẹ̀lú lànà anábì sallallahu alaihi wasallam hajj tá a ṣe dà jìnnà sí gbogbo pálapàla nù ẹ̀ ní wọ́n pè ní hajj mabrur kojú yọ hajj tó ṣe ní ìbámu pẹ̀lú tà anábì sallallahu alaihi wasallam tó sì jìnnà sí gbogbo pálapàla nínú ẹ̀ kò lẹ́sàn míì àfàlùjẹ́nà ọlọ́run dàkún sí hajj tiwa náà bẹ́ẹ̀ alimami Tirmidhi àti Nasa'i ló gbé jáde eléyìí túmọ̀ sí pé nínú tọ́lọ̀ wọn bá máa ti umra lẹ́yìn hajj kéèyàn máa ti bẹ́ẹ̀ ní tẹ̀lé ń bá máa fi gbé oṣù jìnnà ó túmọ̀ sí pé iyekíye hajj iyekíye lórí àti lọ sí ó kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ń retí wa lọ́dọ̀ ó kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ dáadáa tó náà bó fi wa. àwọn o àwọn ti hajj tá hajj wa dáadáa dáadáa níbàámu pẹ̀lú lànà nàbì sallallahu alaihi wasallam tá a ti jìnnà sí gbogbo pálapàla ségesège nínú rẹ̀ àdéhùn ni látọ̀dọ̀ nàbì sallallahu alaihi wasallam àti kìkúrọ́ ó ní hajj yín kò ní ẹ̀sán méjì lọ́dọ̀ ọlọ́run àfàlùjẹ́nà láti mọ̀ pé mùsùlùmí nìkan ló máa ń ṣe hajj kò sáájì ń bò mí ní islam náà lọ́wọ́ torí léyìí wá yé wa pé hajj wa gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run kọ́dé àjẹpọ̀ wọn kọ́ lálàájì àlájà ló fi láàjì àti ìdààmú okú òfò okú àdánù okú òfò ájì ẹ̀sìn ni òṣìṣẹ́ lákọọ́lẹ̀ nẹ́ẹ̀sì islam tó dábàá sẹ̀sìn kankan máa pè mọ́ wa ibi àti sọ̀dá ẹni tí ń ṣe zakat ẹni tí ń ṣe siyam ẹni tó ṣe hajj wọn máa pè mọ́ wa kò sí mẹ́ nítorí pé àwọn ìṣẹ̀sìn kárí mi ọlọ́run ọba là ń ṣẹ̀sìn torí ẹ̀ sọ́ra fún kárí mi ẹ̀ sọ́ra fún tó lè bẹ̀sìn yín jẹ́ káwa lọ hajj pàdé káwa pàtẹ afẹ́fẹ́ yẹyẹ àjọyọ̀ ẹ̀ torí wà nìkan lẹ́ni tí ọ̀kọ́ lọ àti tó dé gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ kọ́ọ̀nù ọ̀run gbọ́dọ̀ mọ̀ káyé ọmọ ìmọ̀ tọ́rùn kan fẹ́ fi ọ́ sí ayé wo ló ló ń dilẹ̀ fún ẹ̀sìn tó lọ sí gan ẹ̀rú ń bà wá kó má lọ jẹ́ pé gbogbo ìtọ́ ń dáwọ́lé tó ń ṣe nǹkan lọ́wọ́ bó fi bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀ ń tó bá lọ sí hajj hajj ló lè bàjẹ́ mọ́ bòrò ọ̀kẹ́kọ̀ọ́ ń pa ọmọ ń pa rẹ̀ mélòó ló jókòó pọ̀ ń fẹ́ kẹ́kọ̀ọ́ ń pa hajj kó tó lọ ìbá gidi náà kálukú kó ká pé kíni kí ló ń fẹ́ lọ kọ́ bó máa ti bó wọn máa ti báwọn bá ti ṣe ló wọn ni ọgbà Ọlọ́run tí ọgbà àwọn oníkọ kẹ́kọ̀ọ́ ń parí ọkọ kò tó torí de eléyìí ájì olùgbé máa burú rẹ àfi ń parí ń parí ọ̀pọ̀lọpọ̀ ìjà béèrè ọkàn akówóká bua oko kò lọ sí hajj lórí òdo wọn tó ọmọ sọ láti ṣe kó tó lọ bóòlù ti fẹ́ máa hajj lọ́nlọ́ hajj lọ́nlọ́ ẹni tó kọ kó wọn lọ́ngbà mí náà òun náà mà nípa rẹ̀ lọ́kàn tó wọn afọ́jú ọmọ afọ́jú mo alájọ alájọ rí kọ́lọ́ńdà kọ́kọ́ sànù akójú àgbọ̀n nínú sábàbí tọ́lọ́ọ̀rọ̀ àwọn fi sànù ẹrú rẹ̀ sábàbí ẹlẹ́kẹjọ téèyàn á máa fi lówó lọ́ngbọ̀nyàn ẹ̀ẹ́dẹ̀kẹ́ lọ wórí aláǹgbà orí ehoro orí kìnnìkan o rárá o àbí ìwé kan o àbí ìgbò kan o rárá o ẹnìkan kò fi ìfẹ̀bí ìlera ṣébí wọ́n fẹ́ lówó ni máa náwó sójú ọ̀nà ọlọ́ gbogbo ẹni bá ti náwó sójú ọ̀nà ọlọ́ ọlọ́run ọ̀bọ̀ bùkún adébí kiri ọ̀pọ̀ sí ó jẹ́ ẹni tó ní ètò pọ̀ torí pé ọlọ́run bá ti sàdé nínú sórọ̀tù sábà ó ní wọn máa ń fọ́ tó mi ìṣọ́ ẹni rọ̀bù wa yọ ọ̀lẹ́fọ̀ wọ̀hún ọ̀kẹ́yọ̀rọ̀ rọ̀ àzọ̀kẹ́ ẹ̀ nínú nǹkan kan gbogbo bó tilẹ̀ wù kó kéré ma á ń bọ̀ ṣùgbọ́n sí kọ́ wa pọ̀ àfi kọjá pọlọ wọn bó fi mí rọ́pò àbùkà ẹyìn ní iná owó kan ẹyìn ní iná owó kan gbogbo bó tilẹ̀ wù kó kéré ma àfi kọlọ wọn bó fi mí rọ́pò torí rẹ̀ náwó náwó owó rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí i pàápàá jùlọ ẹni tí bá ń náwó sójú ọ̀nà ọlọ ojú ọ̀nà ọlọ nínú rẹ̀ ní kí wọn náà jẹ nínú rẹ̀ ní kó fún ìyàwó rẹ̀ nínú rẹ̀ ní kó fún ọmọ rẹ̀ jẹ mọ̀lẹ́bí àtàrà rẹ̀ kó fowó rẹ̀ mọ àwọn òbí rẹ̀ àwọn bàbá nìyẹn kó owó rẹ kó fi tọ́jú wọn tí wọn bá wà ń pè ní tó ń bùkátà rẹ owó rẹ yẹn kó lò láti fi láti fi rìn sí ọlọ́run ọba lọ́wọ́ máa kọ́ mọ́sálásí pa máa gbẹ́ kànga fáwọn aláìní wọn rómi mu máa ṣàánú àwọn ọmọ òrukàn máa ṣàánú àwọn aláìlọ́kọ gbogbo àwọn aláìní wọn jẹ́ ọ̀jẹ̀ wọn dàdọ́ jẹ́ tiẹ̀ láyé yìí dàdọ́ tún jẹ́ tiẹ̀ lọ́la lọ́kẹ́yà nítorí pé gbogbo àwọn tó ń ràn lọ́wọ́ ọlọ́run ọba anabi muhammed sallallahu alayhi wa sallam àdéhìí tó gbórígé oníjọ kan sí tí ilẹ̀ ọmọ àfi kí اللهم أعطي ọ̀sọ̀ kalẹ̀ ọ̀kan nínú ọmọ sọ pé allahumma a'ti munfiqan khalafan èkejì ọmọ sọ pé allahumma a'ti mumsikan talafan ọ̀kan ọmọ sọ pé wọ́n lọ ẹni tí ń náwó rẹ̀ máa fi ní ìrọ́pò ẹni tó wá wà kánámẹ́tì ẹ̀ tí kì í náà máa fi ìparun ṣe tiẹ̀ máa fi ìparun ṣe ti dúkìá rẹ̀ orí nǹkan náà ló ti jẹ́ pé ní náwó sójú ọ̀nà ọlọ́run kò pé kó wá ká ẹni tí bá náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run owó rẹ̀ ní tàn yàtọ̀ sẹ́ni tí náwó rẹ̀ fáwọn ọlọ́tí kẹ́ máa mutí sùn wọ́n wá ń tà wọ́n wá ń kì pé iná òkúkú wọ́ tán àwọn orí lẹ́yìn ọ̀tàn ni yọ̀ọ́ kan náà ni owó fowó àdánù owó orí bú tọ́ọ̀nù náà fún ọkọ̀ kan máa fi mutí ẹ máa mutí so ẹ máa mú bóso àìrò owó yẹn ọ̀tàn owó orí bú nìyẹn wà àdánù yẹn àmọ́ nínáwó sójú ọ̀nà ọlọ́run kò pé kó wọ́ tán bó ṣe yẹ kó wèèyàn wà lábẹ́ àbúradà islam nínáwó sójú ọ̀nà ọlọ́run kò kókó wọ́n tán àdéhùn lọ gbọ́ lọ́dọ̀ ọlọ́run bá nísìnyí wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu ẹ ò ní náà kankan ẹ ò ní náà kankan àbí kọjá pọ́ lọ́wọ́ bó dì fún yín ẹ nà sọ́nà àtọ̀lọ́run torí pọ́ lọ́wọ́ ìpè wá lọ síbi ká náwó síbi ìbàjẹ́ o torí wallahu la yuhibbul fasad ọlọ́run ọba ẹ̀hàn bí ẹ̀ ń taṣẹ́wó bí ẹ̀ ń ṣe zìnà ẹ̀ wá ń náwó sí délé ẹ̀ wá pé iná òkùnkùn ọ̀tá yọ ọ̀tá pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run jọ ọ̀tá owó bù ní. sò ṣùgbọ́n owó tí wọ́n ná sí dáadáa kò ní tán ìwọ náà gbọ́ yẹn o yàtọ̀ sí ọtọ́ náwó sí mọ́lìd mọ́lìd ni wọ́n náwó sí wọ́n náwó sí gbogbo bídíà gbogbo àwọn afá bídíà ló wọ́n máa náwó fún gbogbo òranu gbogbo òrégbè tó takùtọ̀ lọ́ọ̀ náà máa náwó sí ọkàn lè wò sùnsùn kó ní a ah, ó ti tọ́dún báyìí kan tí bàbá òun kú òun fẹ́ yẹ̀gbẹ́ bàbá padà wọ́n sọ fún ọ fẹ́ bẹ̀rẹ̀ tó fi fẹ́ yí padà gbogbo owó tó yẹ kẹ́ fi sàánú àwọn ẹrú ọlọ gbogbo owó tó yẹ kẹ́ fi kọ́ mọ́síláṣí gbogbo owó tó yẹ kó jẹ́ pé ẹ̀fín ń wá bàtìbọ̀tàn yóò sì dá wọn mọ̀ án náà nàkúnà màtí ìjẹ́ fáwọn tí ó bá wọn jẹ́ náà àwọn náà ní ẹni tó yẹ kó sòdodo fún wọn táwọn wà sòdodo wọn ò ní sòdodo wọn ò ní sòdodo láéláé gbogbo tẹ́ bá ná títọ́ lọ́n ọlọ́run bá ọ̀rọ̀ tá a máa lò láti fi wá àlékún ìlọsíwájú fẹ́sìn rẹ̀ ọlọ́run bá ti rọ gbogbo wa lọ́rọ̀. Abu Hurairah radiyallahu anhu ọgbà ìgbà wa kan wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì náà sọ fún wa pé qala Allahu tabaraka wa ta'ala ya bani Adam anfiq unfiq alayka akhrajahu Muslim ó ní wàá ma anábì Adam ọlọ́run ọba sọ ọlọ́run ọba wa oníbùkún ọba tó ga ó ní na ẹ̀ẹ́dẹ̀m ọlọ́run ní wọn máa nábì ẹ̀ẹ́dẹ̀m ẹ̀ẹ́dẹ̀m máa ná tí mo fún ọ ó ń fi pààlẹ̀ èmi náà máa nábì ọlórí máa ná èmi náà máa eléyìí tẹ́ bá ti lé fún lẹ́yìn náà lórí nítorí pé gbogbo wa lẹni ń gbà ò èèyàn wa àlejànú wa ẹni àkọ́kọ́ lórí ẹni ìgbẹ́ káàdó láì sáyẹn tí kálukú wa tẹ́wọ́ tọrọ ní ti ń fẹ́ káàtó dín kankan kù ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ sẹ́fẹ̀ yìí ti ti mọ̀ pé tá a bá ka bẹ́rẹ̀ bọ́ ní òkun kí ló fẹ́ dínkù ní omi òkun kò ní dín kankan ilé ìjọba. tó àdìmọ́ Muslim àwọn ni wọ́n gbé ẹgbàáwọ̀ eléyìn ni wọ́n gbé jáde. tó sábà bí mi jẹ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn àlàkalẹ̀ Islam tó ní tá a bá lò dáa á lò wò ẹni tí òun yọ ẹni tó ti ní yóò tún pọ̀ sí i òun náà ni al-infaq ala man tafarraga ala man tafarraga li talab al-ilm ash-shar'i kẹ́ ẹ máa náwó yín lórí àwọn ọmọ tí wọ́n fi àsìkò wọn lè bá àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn ọmọ wa tán náà wọn kí ó tán kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam wọn kọ́ qala ọlọ́run sọ kọ́ wọ́n ń ìmọ̀tàǹfì máa ń pa kànáàbì sallallahu alaihi wa sallam ìní wọn ń kọ́ à irú wọn náwó lé wọn lórí níná lé wọn lórí yóò jẹ́ kọ́ lọ́wọ́ máa ṣe náà rìbìtì sẹ́yìn náà yóò jẹ́ kó sí náà rìbìtì fún yín yàtọ̀ sáwọn ọmọ tó ṣe pé kíw làwọn náà láwọn ń ké àti wọn rí sáǹpù wọn pé babaláwo ni wọn yà ńgbà tó bá jáde lé kí yóò di babaláwo gbogbo ní ìsara kí ni ọ̀ máa ṣe ẹ má náwó yín láwọn eléyàn lórí ànádànù yẹn o ànádìbálẹ́jọ́ lélẹ́yìn torí délé àwọn ọmọ tí ń kọ́ kí ó gidi wọn kọ́ kí ó gidi tá a máa lórí ọlọ́run sọ ànábì sọ láwọn ẹni tó ṣe pé ń bọ̀ bá ti lọ́la wọ́n máa ṣiṣẹ́ àti mọ́ lọ síwájú bọ́mà nìyàn nídìí kásẹ̀ lọ wọ́n máa là yín lọ́yẹ̀ wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún yín wọ́n mú kí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ kọ́ bá yín nídìí à ń ṣètọ́ lọ irú àwọn ọmọ báyìí ń náwó yín lé wọn lórí ẹ̀ ń náwó yín lé wọn lórí èyí ṣe àwọn tó ṣe é pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ kì í ṣẹ̀kọ́ dángájíá bí ká máa sun rárá ìgbà máa kọ́ bó láti jó kìnìkan má kìnìkan bó láti gún kìnìkan má kìnìkan bó láti máa pọ̀fọ̀ ògidì ọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ kú kálí ẹ má náwó iná ilé yìí lórí tẹ́ bá ti bẹ́ẹ̀ náwó lé babaláwo lórí nù ọ̀rẹ́ yóò dì balẹ̀ jọ fún yín tó bá di jọ́ ọ̀gbìn dàrú ìyá rẹ̀ ẹnà tó kìnìún rọ́bì yẹn lọ́wọ́ àná ó ní àwọn ọmọ ìyá méjì kan wà láyé ànábẹ́wò Muhammad sallallahu alayhi wa sallam yẹn ni pé bóòlù àti mà pé nínáwó lé àwọn ọmọ Islam ẹ̀kọ́ tó dá lórí Ọlọ́run sọ ànábì sọ amẹ́sínárì bóòlù àti màbẹ́ẹ̀ òun náà ní àdéhùn tí wọ́n ń ká yìí lánàá sí ní máyè ọlọ́run bá pé wọn ọ ọlọ́run ọmọ ìyá méjì kan bẹ láyé ànábì muhammed sallallahu alayhi wa ọ̀kan nínú àwọn méjèèjì jẹ́ni tó ṣe pé kò lè má wà sọ́dọ̀ ànábì muhammed sallallahu alayhi wa láti wá máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ nígbà tí ọmọ ìyá kejì òun sì jẹ́ni tó ṣe pé òun máa wa ntí ẹni tó lọ ṣiṣẹ́ bá rí tìjọ inú rẹ̀ ló ń tí máa jẹ ọ wá ká èyí tí máa ṣiṣẹ́ ńlá lọ́jọ́ kan lọ́wọ́ àlọ́fọjọ́ sun ànábì sọ̀rọ̀ bá àlè sọ́lẹ̀ pé sóko oko wa dùn ún ro bí làgbẹ̀dẹ eléyìí ń pọ̀kọ́ta èyí ti rí tó náà máa wá bíṣẹ́ tèmi náà ti ń lọ bíṣẹ́ yóò lò ó òṣìṣẹ́ yóò lò máa jókòó sọ́dọ̀ rẹ̀ òun kẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ náà ni ànábì sọ̀rọ̀ bá àlè ń bá ní làálù lẹ́kẹ̀ẹ́ tó rò zọkọ̀ bẹ́ẹ̀ filẹ̀ o ọmọ báyà torí tiẹ̀ gan lọ́nà torí tiẹ̀ gan lọ́nà ti ń rọ̀ lọ́rọ̀ subhanallah ọmọ báyà torí tiẹ̀ gan lọ́nà bá ti ń rọ̀ lọ́rọ̀ torí tiẹ̀ tó ń sànù lọ́nà bá ti ń bùkún tọ́ ẹ̀yin tẹ́ ti ní tẹ́ǹtẹ́ àlékún ẹ ṣàánú àwọn ọmọ tó ń kọ́ kéwù àwọn ọmọ tó ń kọ́ kéwù gidi ẹ ṣàánú wọn àwọn tó dá lé kéwù gidi sílẹ̀ tẹ́ǹtẹ́ ń kọ́ àwọn ọmọ ní kéwù gidi ẹ ṣàánú wọn pẹ̀lú ntọ́lọ̀ fún yín nítorí pé òun gangan ni oníjẹ́ kówó yẹn tán èsì kíkọ́ ọmọ bá wọn lọ sórí òkè rọ̀ kan ọmọ bá wọn lọ sínú kòtò rọ̀ ìpè ah, ọlọ́mọdé ọ̀tán ọlọ́mọdé ọ̀tán tó ọba ti ń na sójú ọ̀nà ọlọ́yọ̀ ọ̀tán so wọn náwó rẹ fáwọn ọmọ tí ń kọ́ kí ó gidi náwó rẹ fáwọn lè tó tán dálẹ̀ gidi pẹ̀lú gbọ́lọ̀ wọn náà ò yọ̀ọ̀yọ̀ lẹ́nu bí owó rẹ ti ṣe buyari sí i àdéhùn lélẹ́yìí làálù mẹ́tẹ̀ẹ́tò rẹ̀ dọ̀kọ̀ bẹ́ẹ̀ ọ̀ màgbáyà nítorí tiẹ̀ lọ́lọ́run ti ń rọ̀ lọ́rùn tọ́wọ́tọ́wọ́ wa dẹ̀ náà

kẹjọ yẹ yín ilé tí ìṣẹ̀lẹ̀ sàrà dábàá pé òun jẹ dumping area fún sàrà rárá níta nǹkan bíi ni pé ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ tí ń kí o ṣèrànlọ́wọ́ fún lè kí o tí wọ́n dá lẹ̀ dájú ń kọ́ ọmọ lọ́lọ́ sọ ànábì sọ ìrànlọ́wọ́ wọn láti mọ̀ tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ kí ni wọ́n ń pè ìrànlọ́wọ́ fáwọn ọmọ yìí lówó tí wọ́n fi máa tọ́jú ara wọn fáwọn òbí wọn lówó tí wọ́n fi máa tọ́jú wọn fáwọn ilé tí ó yìí lówó tí wọ́n tún fi mú ìlọsíwájú bá lè tí ó yìí báyìí ra tíra koko fáwọn ọmọ ilé tí ó yìí báyìí irú tíra wo lẹ́ ń bùkátà ra kó fún wa ẹ̀wúlé kí ó ní wọ́n ti torí rẹ̀ bí ọmọ mi lọ lè dá ẹ̀wúlé kí ó kalẹ̀ kọ́sọ́ plus ẹ̀ẹ́dọ̀ jù bẹ́ẹ̀ àwọn nǹkan kéékèèké náà kí ni nǹkan náà kí ni nǹkan náà náà ní kò ṣe fún mi nínú àwọn dáadáa tọ́lọ̀ máa ti sínú adúlíkì fún yẹn ẹlẹ́kẹ̀wàá ọ̀nà ẹni sílọ́tọ̀ rákìm kátòkun ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí wa tí ìdíjọ dà wá pọ̀ pẹ̀lú wọn kátòkun ẹbí pọ̀ pẹ̀lú wọn nítorí pé tá a bá ṣe dáadáa láàrin wa pẹ̀lú wọn ó máa sínú adúlíkì o adúlíkì yẹn pọ̀ dáadáa ṣé bá wọn pé okun ẹbí ti já lọ́dọ̀ sí i ọ mẹ́ni kankan mọ̀lẹ́bí máa mọ̀lẹ́bí kan dáwọ̀ náà màmá èèyàn abú tó ń tètè pé láti sámà lò ti jábọ̀ nígbà tó ti dáa fún ọ you don't want to see anybody kó kálukú máa lọ lọ́ọ̀rẹ̀ àbà àbà àbà àbà ṣé báyìí yìí náà ni iye dúnìá kan máa ṣe àtẹ̀hàdéwọ́lù mẹsàrọ́hù dámánù ta ẹ̀tọ́ ẹ̀zìmánù ilé ayé òyí bèrè ni ẹni tó ń dùn mọ́ lónìí àsìkò tí ọkàn fún bọ̀ ẹni tó ń kàn fún lónìí yọ padà wá dùn mọ́ náà torí di ẹlẹ́sùn mọ̀lẹ́bí rẹ̀ pọ̀ fáwọn mára nínú tọ́lọ̀ máa fi sínú àríwíkì nù anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith anas ibn malik radiyallahu anhu ó ní man sarrahu an yubsata lahu fi rizqi aw yunsa lahu fi atharihi falyasil rahimah muttafaqun alayhi ó ní gbogbo ẹnikẹ́ni tí bá ń fẹ́ kọ́lọ́mọ̀ bọ́ gba àríwíkì láàyè fún un tí òun kọ́ gbáyè kọ́fẹ́ kó gbòòrò tí ń sì ń fẹ́ kọ́jú òun ọpẹ́ láyé kó ní sọ̀rọ̀ ya sókun ẹbí rẹ̀ pọ̀ ọ̀nfẹ́ ìkékọ́jọ́ rẹ̀ ọ̀pẹ́ sí i sókun ẹbí rẹ̀ pọ̀ eléyìí ọ̀nbẹ nù sábàbí alimami Bukhari àti Muslim ló gbà wá. tó nínú nǹkan tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́kànlá tọ́nà ọba máa ti ń sínú arísìkì fún yàn wọn náà ní ká máa ṣe àpọ́nlé àwọn aláìní àwọn ọ̀lẹ àwọn tálákà ká máa ṣe dáadáa sí wọn nítorí pé wá nínú hadith Mus'ab òun fi ran ẹnìkan lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní wò pé òun ní àjùlọ lórí onítàn anabi sallallahu alaihi wasallam ni hal tunṣaruna wa turzaquna illa bi du'ata'ikum akhrajahu al-Bukhari ọlọ́run kò sàdédé máa ràn yín sí kò sàdédé máa ṣe ábìbìkì fún yín àfi nítorí ìrànlọ́wọ́ tẹ́yìn náà ti fáwọn ọ̀lẹ́ni ó ò ní règùn kan tó lè ṣe fún ó ní règùn kan tó lè ṣe fún eléyìí túmọ̀ sí pé gbogbo wa náà láwùjọ àtàwọn táwọn ẹni tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ òun yọ lọ́wọ́ wọlé kìí ká dá yẹyẹ wọn lẹ́tọ́ máa fi wọn ṣe yẹyẹ onímbọ̀n ọ̀làsọ méjì onímbọ̀n bàtà kan náà ni ẹ̀ràn lọ́wọ́ ẹ̀yẹ fún bàtà mi ẹ̀yẹ fún lápọ̀ mi. bákan náà sábà bíi ẹlẹ́kẹ̀jìlá onáni alhijra fi sabilillah ká fi ìlú tà ti lè sin lọ́wọ́ bá sílẹ̀ ká lọ sí ìlú tà ti lè rọ́ lọ́wọ́ bá sí ọlọ́wọ́ bá máa fi sínú àrùsíkì fún yà náà. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún wọn náà wa náà wàá san olùmọ alẹ sọ lórí ọ̀rọ̀ àti ń gbọ́ nípa pé ẹ bá ń dààmú kó lóun wá lóun wá àwọn ọ̀nà téèyàn lè tọ̀ ní o fi máa rí àrísìkí pẹ̀lú ọ̀rùn tọ́nà ọmọ sí fún yàn sọ́kẹ́yìn ló sì máa balẹ̀ ní ọ̀sẹ̀ júwe fún wa ẹ̀yà ajá bí èjò ká dìmú ká ìwó ká lè bàjẹ́ ni tí yóò ra àrísìkí alálùbáríkà nínú ilé ayé bí ilé tó yẹ kó tó wá nílò àríkì àmọ́ àkùnrin àgbàlagá lórí rẹ̀ kọ́nà wa kó sànù wa kọ́nà wa lọ́wọ́ bákan náà sì ni gbogbo àwọn tí wọ́n bá gbìyànjú tí wọ́n bá ń gba pé tó ẹjẹ́ àgbìyànjú àpèyí sí dáadẹ́bá ẹjẹ́ àjọdá sí ẹjẹ́ àlọ́ gbìyànjú kásápá kásásẹ̀ láti fi dá lórí níta bá sí torí pé àǹfààní bẹ́ẹ̀ fún aráyé àti lọ́la àlìkíámà nígbà tí a dùn sí ní alẹ́ òní ẹjá pàdé àwọn olùwádìí dásìkò ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ sàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu.